الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون اتقوا ربكم وراقبوه في السر والعلن فإنكم مأمورون بذلك من ربكم فقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا يا عباد الله أن الله تبارك وتعالى يبتلي من يشاء من عباده وإن مما يبتلي به ابتلاؤه لهم بنعمة الغيث والمطر ويبتليهم بانقطاعه كما يبتليهم بنزوله والمعطي للغيث هو الله سبحانه قال سبحانه أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون وقال تعالى أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المدن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أيها المؤمنون إننا نعيش في هذه الأيام غير عيشنا المعتاد وذلك بانقطاع المطر وتوقف الغيث فما منا إلا ووجد أثره سلبيا نسأل الله السلامة ولكن المؤمن بالله حقا يراجع نفسه ويعلم أن سبب ذلك من عند أنفسنا ولما عدنا عاد الله علينا ولما غيرنا غير الله خيره المعتاد فينا إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم فالفتنة عديدة في هذه الأزمنة وعنوان عذاب الله كثيرة في هذه الآونة اللهم سلمنا وارحمنا واعف عنا واغفر لنا إنك أنت الغفور الرحيم ومن أهم أسباب انقطاع الغيث وانتشار القلق كثرة المعاصي وانتشار الفساد بين الناس السرقة الغش الرشوة نقص المكاييل الزنا اللواء كل ذلك متوفر فينا فعن أبي هريرة رضي الله عنه أنه سمع رجلا يقول إن الظالم لا يضر إلا نفسه فقال أبو هريرة بلى والله حتى الحبارى لتموت في وكرها هزالا من ظلم الظالم نسأل الله السلامة اللهم اغفر لنا ذنوبنا واعف عنا واغفر لنا إنك أنت الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أيها المسلمون أسي يقف ولو باوه àti àsàlátù àti àsàlámù fún àníbíwa Muhammad sallallahu alaihi wa sallam àjẹ̀bẹ̀ ọlọ́run ọba ọba aláàánú jùlọ ọba oníkẹ́ jùlọ kó ṣàánú wa kó sì kẹ́ wa àánú rẹ̀ ló ti wà lórí wa tẹ́lẹ̀ ọlọ́run kó má tó ti wà lórí wa ẹ̀jẹ́ ká tún lékún níbẹ̀rù ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ṣe máa ń pàwá láti ní gbogbo ìgbà wípé ẹ máa bẹ̀rù ní ọlọ́run ẹ máa kí ìtara ẹni tá àbẹ̀rù jùlọ òun náà lẹ́ni tá àlẹ́jọ́ tá pè á wù ní ẹjọ́ kankan tá a lè fi ọlọ́run ọba ò subhanahu ọgbà náà ni ọba tó wá jẹ́ sí pé àlẹ́jọ́ tá a lè pé àlè lajú sí pẹ̀lú ẹ̀ àlè yarí fọ́lọ̀ ẹni tá àlè yarí fún káò lajú sí kankan tá a ti pẹ̀lú ẹ̀ àṣẹ rẹ̀ wà á ní ó yà bẹ̀rù ẹ̀ lọ́ba tó fi jẹ́ sí pé kọ̀fẹ́ sí kútu pàtàkì bí máa ń ṣe sallallahu alaihi wa àwọn ènìyàn tí wọ́n bẹ̀rù wọ́n tún bẹ̀rù ọlọ́run nígbà táwọn tí wọ́n bẹ̀rù ń bẹ̀rù ọlọ́run kí wá ló sì wọ́n tó ní bẹ̀rù ọlọ́run kí wá lápẹẹrẹ tá fi máa bẹ abẹ̀rù ọlọ́run òun náà ni ká máa béèrè pé kí lọ́lọ́run ní ká ṣe ṣe mo ṣe bí ádẹ̀mọ́ yára wá wò kí lọ́lọ́run ní ká máa ṣe ṣe mi ò dé bẹ́ẹ̀ sí tó bá ti ń bára rẹ níbi mọ́ sí ọlọ́run ọ̀bẹ̀rù o sì máa rí tí ọlọ́run lè bínú sí ọ ọlọ́run máa bínú o bá ti ríra rẹ níbi ṣé ọlọ́run tó ní ọ̀ràn yẹn ní ọgbọ́rọ̀ wọ́n ti nǹkan yìí tá o bá ti bára rẹ ń bẹ̀ yẹra rẹ wo ìyà ń bọ̀ nìyẹn o ọlọ́mọ́sí ìyà jẹ́wà o ẹ̀yin mùsùlùmí gbogbo gbà ẹ jẹ́ ká máa lékún níbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ẹ̀wà lọ́mọ yìí pé ọlọ́wọ́n ọba táwọn wí ara ń táfi máa bẹ̀rù ẹ̀ òun náà ní pé ọba tí dẹ́ni wò lọ́lọ́ ọba aládàáwò fi ń ṣe àdánwò bíníyàn lọ́lọ́ tá a bá lọ́lọ́wọ́n ọba ń dẹ́yìn ẹ̀wò ẹlòmí ọgbọ yé síbi negative lásán oníyàwó àdáwò ní fún ẹ ọlọmọ àdáwò ní fún ẹ onílé àdáwò ní fún ẹ àdáwò ní fún ẹ àdáwò ní fún ẹ olówó àdáwò ní gbogbo tí wọ́n wá kà yìí tọ́ ọ̀bà tán ní náà àdáwò náà ní fún ẹ ìwọ náà yẹra rẹ wò àwọn nǹkan tó ní ìwọ gámọ̀ fi ń jádàwò fún ẹ àwọn tó ní ó máa kà fún pé o kìbà tó rọrùn jù báyìí lọ ọba tí dẹ́nu ní gbogbo tẹ́rẹ àdánwò ní báwọ̀ ẹ̀dẹ́ ètò dùn àdánwò ní ètò kòrò àdánwò lọ sí fún wa ṣùgbọ́n báwo ni pòsíṣàn tẹ́rẹ kó wà ìwọ mùsùlùmí nígbà bá dán pẹ̀lú dáadáa pòsíṣàn wo lọ wà kíkọ́ ọmọ dúpẹ́ fọ́nà tó bá ti dúpẹ́ ọ̀pá àti àdánwò nìyẹn bákan náà tó bá fi àìgá kàn ọ́ ní tí ò tẹ́ lọ́rùn ọjọ́ òun náà ní kí ni tẹ́rẹ kó wà kó ṣe sùúrù kó ṣe sùúrù tó bá ti ṣe sùúrù ọ̀pá àti àdánwò nù tó bá ṣe sùúrù ọ̀pá àti máa retí àdánwò tó kún àdánwò fún ọ ọba tí ọmọ pé nìkan ń banú jẹ́ torí pé banú jẹ́ tó ń bá wọn ìwọ lọ ń banú jẹ́ ilẹ̀ sì ṣe fún rẹ̀ àpọ̀lọpọ̀ nǹkan wà tí ń bá wa nú jẹ́ máa inú ọlọ́run ó sì máa dùn pé ẹrúsìn yìí kan mọ́ tí ń lọ tí mo gbà lérò pẹ̀lú tí mo ti fún tí ń bànújẹ́ ọba yìí ọba tí dẹ́yẹ̀ wo ní a máa dáwọn ẹrú ẹ̀ a máa dáwọn wò gbogbo wa pátápátá ọ̀sẹ̀ tí ò nira dáwọ̀ ọlọ́run àti kì fún ayé tí àdáwọ̀ ọlọ́run méjì ni ó dùn ó gbogbo àdáwọ̀ ṣùgbọ́n àfi tí ìbá máa dámà lòkù ìdádámà kò bí ọ ọ̀tọ̀lẹ́ tó bí wọ ìwé àwọn máa sọ kókọ̀ sádàwò wọ̀láhì ó lè kọjá lórí ilẹ̀ yìí ó dà sí pé wákàtí kan ló lò ń bẹ́ tó fi gbẹ́mi ní ayé kí wá ní múra sílẹ̀ rẹ ọlọ́run ọba wa yìí wọ́n fẹ́ ká máa pe òun ní gbogbo ìgbà bá mú wá ká Ma bẹ̀lọ́un bẹ̀lọ́un mọ́jẹ ọba yìí ọmọ pé tó bá mú ìjọ ọ̀dá wá mọ́sọ̀ yí pé tí ẹ ti ta tí ẹ ti bàlùmọ̀ tí ẹ ti bàjẹ́ mú ìrẹ́ tó lọ bá ọba náà ní wípé ah ọlọ́run bá ń yí padà tó o bá ti pè yóò ti gíní yóò yí ọ̀padà ìdí nìyẹn tó fi jẹ́ pé ilé ayé ò stable yóò máa yí kiri báyìí ọ̀gá lánàá ó lè dọ́mọ sí lọ́la ọmọ tí ò ní oná lọ̀gá lọ́la olówó òní ó lè jẹ́ ti gbogbo yìí náà ti rí dáadáa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ọ̀bà yìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n pàtẹ́ ẹ̀fún ẹ̀ olówó kan wà nígbà kan ah ó ti fẹsẹ̀ ní ilé ayé nù ẹni tí ìdí pé àlòkù máa ń nígun kiri ti bá rẹ̀ ah, ah, ọmọ ta ní Allah subhanahu wa ta'ala bá yìí nínú àwọn nǹkan tí máa fi dá àwọn ẹrú sí wò àwọn ẹ̀dá ẹ̀ tọ́já tó jẹ́ sí nínú àwọn kan tí wọ́n ti kẹwàá wò òun náà ni kọ́sọ̀ òjò kalẹ̀ fún wa bákan náà nínú àwọn àdánwò tí wọ́n ṣe fún wa òun náà ni kó mú òjò dúró pé ọgbọ́dọ̀ pàtàkì tójò bá rọ̀ àdánwò ni fún wa tí ọ̀bà tọrọ náà àmì òwò náà ni fún wa ẹ̀rọ ọmọ pé ní òjò àti mọ́rọ̀ òjò ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ atẹ́gùn kankan kọ́kọ́ bó bí torí kọ́kọ́ àti kìnnìkan torí kọ́kọ́ kì í satẹ́gùn tọ́bọ́tẹ̀ wà látẹ́gùn náà ní gbé wa tátẹ́gùn fẹ́rẹ̀ ẹnìkan nífẹ̀ ìgbà mí a máa wà ó lè má ti ẹ̀mú sáyìn kankan wá yóò ti máa rọ̀ ẹni tí ò tí lòdì sí ọdún méjìlá lórílẹ̀ ayé àbógún ọdún ogún ọdún lórílẹ̀ ayé ìyábá bílé èrè pé yá tó òròjò òjò kan tọrọ láìsí ìjọ ọ̀dọ́ pé bẹ́ẹ̀ ni mo rí ó sì ní ìjọ kan tó sùn ló ti bẹ́ẹ̀ já bọ́ọ̀lẹ̀ gan yóò tó kókó mẹ́lẹ̀ kan náà ká ní bẹ́ẹ̀ Allah ọlọ́run ọlọ́run ojú ìrọ̀ èmi mo ní márọ̀ rẹ̀ náà èmi náà mo ní ọlọ́run a bá máa fi àdáwò òjò rírọ̀ dányẹ̀wò tí ó tún ti àdáwò negative padà tí ó wà máa gbélé yọ́ máa gbé tọ́ yọ́ máa gbọ́kọ̀ yọ́ máa gbé gbogbo nǹkan lọ ó ti tẹ́lẹ̀ wọ́n náà ti gbọ́ bọ́ọ̀bà gbọ́ ti ìlú adáwà yìí ọ máa gbọ́ ìtàn omíyalé ìbàdàn mìíràn tó mi lọ́ya lẹ́yìn tó sun ni àbọ́wá láti sámà ọwá láti sámà ni bákan náà a sì mú dúró ń gbà ní ìgbàgbé ẹkọ́ ọ̀rọ̀ pè ní ọ̀rọ̀ mọ́ àwọn àmà wò kì fẹ̀fẹ̀fẹ̀ gbogbo ẹwà lé ẹwà gbóná ọlọ́wọ́n bá ní ń ṣe ọlọ́wọ́n bá tọ́jú ẹwà ọ̀rọ̀ anna nasuqu al-ma'a ila al-ardi lijurufa nukhriju bihi zar'an ta'kulu minhu an'amuhum wa anfusuhum afala yubsirun ọlọ́lẹ́yìn àná àwọn ọlọ́run nínú ọlá wa nínú agbára wa nínú òṣèré wa àwa náà lálẹ́ pé nàṣókò máa ìlàlà ọ̀rọ̀dẹ̀rẹ̀ jọrọ̀ àwa làá máa darí omi lọ síbi sí ọ̀rọ̀ àwa láà darí ẹ̀ kọ̀sọ́ bá ńlá ríkà tó lè sọ bẹ́ẹ̀ pẹ́sẹ̀ntì àríkà kan ò lè darí ti bẹ́ẹ̀ sọ́mọ̀ gbogbo

àwà máa fi hu àwọn nǹkan tó dáa tó dáa tẹ́ẹ̀jẹ̀ tẹ́ẹ̀mù tẹ́lù tó wọ́n máa jáde nínú ilẹ̀ tó bá wá jáde méjì ni èyí tá a hù fẹ́yìn ẹ̀dẹ́ ènìyàn tẹ́ẹ̀ lè jẹ tí ó sì ní láǹfààní ọmọbẹ̀mẹ̀ èyí tó jẹ́ sí pé ẹ̀ lè jẹ́ ti yín bọ́ bá ti ẹ̀ wúlò fara yín ẹ̀mí yóò pé ewé ọdán nìsín táwọn sọ fún ọ pé téèyàn bá jẹ yọ fáyàn ewé ọdán ẹnìkan ò fún ọ pé tó ewé ọdán ó ṣùgbọ́n ní èrè òpin tọ́mù èèyàn bá ń jẹ́ irú ọdún àwọn alórí ẹ̀ ti dàrú ó ti dẹ́ran kó bẹ́ẹ̀ ọlọ́run méjì náà ni ìtẹ́mi gbé ẹ máa rí ọmọ ọ̀pọ̀ máa jẹ́ gbé tẹ́yìn ò lè jẹ́ àà gbogbo ẹranko yóò sì máa jẹ́ nǹkan kòlò mínú ara àmúhùn wá àrùn bóṣòhùn àwọn nǹkan tẹ́yìn sí nǹkan nǹkan tí ń hù láti ọlọ́wọ́ ní ọlọ́run sáyà mí ní àwọn ọjọ́ péré títà wà nínú ẹ̀yìn láti nǹkan bí oṣù kan sẹ́yìn tàbí kó súnmọ́ bẹ́ẹ̀ a ń lo ìgbésí ayé tí gbogbo wa náà mọ̀ pé kọjá bí ìta lù lọ́dún dọ̀lọ̀ ó dàpọ̀ ọmọ jẹ́ àgbẹ̀ ìwọ náà mọ̀ pé ó ti hàn lára jẹ náà gbogbo nǹkan tó ọmọ rà kódà àwọn nǹkan kéékèèké tó súnmọ́ wa ìbí ewé dú kankan nì ó rí pé gbogbo ẹ̀ ló ti gbẹ ẹ̀fọ́ òsì rà mà ọkàn wọn náà mẹ̀kúnnù nù ti mẹ̀kúnnù látọ̀ wọ́n bá gbòkè sókè lọ́nà tán ó tàn bá wọn tó tún jù bá náà lọ fún ọmọ kébùtì náà kọ̀díṣẹ́ náà lò láwọn ọjọ́ dáwà yìí kọjá bí ìta lò tó bá wo àwọn àyè jẹ́ pípé mọ́ green green green green ní gbogbo rẹ̀ green báyìí tí bí di rí ẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́ àkókò ọwọ́wọ́ òjò láwà ọlọ́wọ́ agbára gbogbo nǹkan wá tẹ́lẹ̀ yìí tá a bá ti rírọ́ ẹ̀ kálọ̀ ọmọ yìí pé múmi ni òdodo gbọ́dọ̀ wo rẹ̀ kó bójú ọba ẹ̀yìn orúkọ tí ń jẹ aláàánú jùlọ ní jẹ́ ẹni tí ń jẹ aláàánú jùlọ yóò wá máa yóò fi wálẹ̀ báyìí láàrin oṣù kan oṣù tára fẹ́ ló parí bóyá lòdù yẹn rọ̀ lẹ́ẹ̀kan yóò látàárọ̀ ní títí pé ń súkọ̀ mọ̀rọ̀ lánàá bẹ́ẹ̀ náà wẹ́dà wá ń change àwọn torí tí wéyà bá ti ń tẹ́yìn tí ń gbóná ooru mú wa ní tó bá tún ti bí ìrọ̀lẹ́ ó tún lè mú tútù wá ara yìí ọmọ kọ́ ẹ máa rọ́ fínkì ẹ máa rí kọ́ ẹ máa rí malaria ẹ máa rí gbá ẹ máa rá ògbọ́ ẹ̀dà lónìí yàtọ̀ sí lẹ́yìn ní ní tó yẹ sọ̀kalẹ̀ tí ó sọ̀kalẹ̀ yìí kí ara bí ìyẹn ni pé títú ti ń sú àti wẹ́dà ti ń kéèkì kúrù fún wa yìí ẹni tó fẹ́ rọ̀ jù fẹ́ rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nílẹ̀ ní iṣẹ́ ẹ̀yin ọ̀jẹ́ mọ́kọ̀rọ̀ ọba sánmà rẹ́jì láti rọ òjò fún wa ara lẹ̀lẹ̀ fìtẹ̀ ọlọ́nkó forí wá a ń lo àkókò ìtọ́jẹ́ tí gbogbo wa yán wò ọlọ́wọ́ bá pé lọ èmi ní ní yípadà lẹ́yìn ọba yípadà àwọn òye jímà tọ́lọ ìtọ́lọlọ́run aláwọ̀ àwa ní ká síkú ṣe kútùbà fún alẹ́ bóyá inú àwa péré ti táà wà yìí bóyá tá a bá ronú pé wàdà tá a ṣe díẹ̀ nínú tó yẹ ká ṣe táànú ọlọ́run ọba òbí sọ̀kalẹ̀ bóyá ọlọ́run lè wò ti wà kó fún gbogbo ẹrú ìṣẹ̀lẹ̀ lójú ẹ̀yin mùsùlùmí ẹnu tí ọba wà yìí kì yí nǹkan padà àti kí wọn náà yí padà tọ́bọ́lálágídí ni wọ́n sọ́lọ́run ọlọ́run ó sì máa fi bí ṣe bálágídí lò yọ́ máa fi bọ́ọ̀lù tọ́bá ní ọlọ́rẹ ní ọ́ ọlọ́run bá yọ́ máa fi bí ṣe bọ́lọ́rẹ lò yọ́ máa fi bọ́ọ̀lù tọ́bá wá ní onígààrù ní ọ́ ọlọ́run bá yóò fi bí ṣe bẹ́ẹ̀ tí ń ṣe gààrù lò yọ́ ẹ̀yìn ẹ̀gbogbo wàhálà ti ń tẹ́lẹ̀ mọ́mí ní òdòdó wà máa wòye kí ló délé tí gbogbo ẹ̀tún fi lè tó báyìí àti wà náà àdáwò kan tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní lockdown ọ̀tọ̀ ní mọ́sí múlẹ̀ mọ́sẹ̀núlẹ̀ ẹ̀sìn ní pàjánú sí lẹ́nu ààrẹ gbogbo wá dàbí ẹ̀sìn lọ́rọ̀ ìyẹn ti ráì láwọn fi asẹ́sìn lẹ́yìn náà ní ọlọ́mbínú ni ọ̀pọ̀ àwọn kan jẹ́ranko láti pèlẹ̀ dópin bí ọba ṣe wa ó sọ tó jẹ náà fáwa náà wọ́n tí a mọ́lé láì sádìẹ adìẹ láti ìmọ́nú kéèyí àbájálẹ̀ tó mọ́lẹ̀ oṣù tó bẹ́ẹ̀ kọ jáde ẹsẹ̀ ń bẹ àlàáfíà ń bẹ ọ̀bọ̀lọ̀ jáde ò tó ọba jáde gbóró gbìyọ sẹ́mọ̀ bí ẹran sọ́wọ́ náà dẹ́ran kó nù ẹsẹ̀ ní ìjàmọ́ bí ìyá ọlọ́mbá wá dé kìí sẹ́ńtọ́ tẹ́sẹ̀ nìkan ní ọjọ́ bóyá ni àti àdẹ́sẹ̀ tó tó ká máa jẹrú ìyà yìí ṣùgbọ́n àwọn ti ń dá pọ̀ wọ́n pọ̀ ìdá ń sọ lọ́wọ́ ìdá tí ń sọ lọ́wọ́ ìdá wà ń sí lọ́lọ́run lọ́wọ́ àwọn kan ti bàjẹ́ tó tó bí ọlọ́run nínú wọn sí lọ́wọ́ ẹ̀rí ọlọ́run tó wá mú òjò dúró kò wá rọ̀ wọn ìdá wà nú ẹ̀gán tó wà ta ló ní gbogbo wa ẹlòmíì nínú tó lọ yìí láàrin oṣù mẹ́rin márùn-ún yìí ah, kọ́ máa bẹ náà ni o ẹlòmíì kan fẹ́ nára ìṣépè fún ẹgbẹ́ tóun ti lè bọ́ nú ẹ̀mọ́ tóun yóò kúrò láyé níbi gbèsè tó ti jẹ tàbí iṣẹ́ rẹ̀ tó ti dàrú tàbí àìsàn tí kìíní yìí ti dá sí lára ìjẹkújẹ ẹnìkan wá sọ́dọ̀ mi ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ó jókòó lọ́dọ̀ mi ọ̀rẹ́ mi kékeré ayọ̀ àmì àná ó ní á ó ní wàlá ó nínú lockdown ó ní nǹkan táwọn dókítà ní òun ọ̀gbọ́dọ̀ jẹ́ pẹ́kítò ń bá jẹ́ yóò ṣe òun ní ìfì ó ní wà láàrin ìgbàdíyàn rí jẹ́ ọjẹ́ yìí nǹkan pé mọ́jẹ́ kìíní kan mọ́jẹ́ kìíní kan ó ní gbogbo ẹ̀rù oúnjẹ pátápátá mo ní bòrò wá sí ó ní wà láàrin ìdákan òsì ohun ẹ̀wọ̀n kan <laughs> ta ń mọ̀ bọ́yá nǹkan tí ń ṣe náà kò ló ń jẹ́ rẹ̀ tọ́jẹ́ ọmọ ní ń sọ kó tó sọ fún ẹ onígbà tó wọ́n jẹ mọ́ ó àwọn tó wọ́n mú gaàrí mọ́jẹ́bà ẹ̀bá sí à wọ́n jẹ́ láàárọ̀ oúnjẹ lọ́sàn tó mú gaàrí lálẹ́ ó dídé ọ̀sẹ̀ mẹ́ta torípò náà sí pàjù ní nǹkan tá lè tí ó sì dùn láà fẹ́ mọ̀ pé àmì wo ilé wà lára wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti mẹ́ òjò tó wá dúró lákòókò ìsìn yìí àgbàdo yẹ kó lulẹ̀ ó tún mímọ́ kan tí òun àti ìyàwó kọ́ra wọn wọ́n sọ pé ìyàwó òun oúnjẹ kékeré ọ̀ràn òun sì ní òun ò lówó lọ́wọ́ asásàtúnṣe sàtúnṣe àríbe ọkùnrin ẹ̀yìn ètò lè jẹ léyìí fẹ́ẹ̀kì ní máa jẹun gbogbo ìgbà yìí ẹni tó lówó lọ́rẹ́ ẹ̀kọ́ fẹ́ òun ò lówó mọ́ ayé ó dáa jókòó ìdájọ́ kan bẹ tó sì ká ẹ̀kọ́ fẹ́ kọ̀ náà jẹ́ fi kọ̀ náà àwọn owó oúnjẹ tó yẹ kọ́ gbà nígbà ń ṣe lé kú lọ́wọ́ ó yẹ kọ́ bá máa kí

bóòlù ó dínà ọmọ sọ ọmọ ro àgbàdo ológúnmi lọ́bẹ̀rin mo ní bọ́ọ̀lù ó ṣe wà á ní kí ni tágbàdo bá ti dé báyìí ó lájọ àtìgbà àgbàdo 40 naira òun ṣe àfihàn wọ́ta kan ó ní ojú tóun ọdún sọ́kọ̀ rẹ̀ rẹ̀ tàṣàp ṣe bá wọn ẹ̀rọ àkókò sí ìlú ẹni tí ń sọ ọ̀rọ̀ yìí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí ǹdé 15 naira wọ́n mọ̀ bí wọ́n ṣe ń tà kọ̀dàbí oúnjẹ bá lọ́kọ́ sí ẹ̀rà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni olóòrùn wọ́n jẹ mẹ́ta lẹ́ẹ̀kan náà òun jù méjì inú bá tún wọ́n tún ṣe díẹ̀ sí òun tún mú òun tún jẹ́ olóṣù tóun àtàbẹ̀ẹ́ ń jọ náà pé ìdábà tún sọ́ndẹ̀ náírà ọlọ́dẹ̀ náírà pọ̀ àtàgbà ọ̀ndẹ̀ náírà láti sírò ẹ̀tọ́ obìnrin láti gbẹ̀sùn pápápọ̀ sí wá rí kò sówó òjò tún wárọ̀ ilẹ̀ fẹ́ àti àfikà lọ bá ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó ti lè tẹ́lẹ̀ ọlọ́run mọ́tún fi líle kó fún ọlọ́run Abu Hurairah radiyallahu anhu ọkùnrin ká wá bá ọ ń sọ̀rọ̀ ó ní ẹni tí ń balẹ̀ jẹ́ àwọn ẹlẹ́sẹ̀ wọ́n kàn kó ni wọn ò lè kó bóun tó ó ní wọ́n kàn ọ fìyà jẹ kò lè fìyà jẹ wa ní ó tó ẹgbẹ́ kí ni jẹba wọn tí ọlọ́run ọba bá fẹ́ sí àjẹ ẹlẹ́sẹ̀ kò ní dá fi jẹ́ o lọ́kàn ẹni tí ọ̀jẹ́ jẹ́ lọ́bi jẹ́ sí kí àbúrò náà wá sọ̀rọ̀ délẹ̀ pé ó ní hátàlẹ̀ ṣùgbára ó ní ẹyẹ ẹyẹ ẹyẹ tó rẹ̀ ìwọ́n náà ọ̀yẹ́ kọ́ ọmọ tó mú tára bá fi ní ọmọ ádámà ààrẹ ẹranko ti nira táìtàì tó yẹ pé kò ní nọ́mbà mọ́ nǹkan ọmọ pé ẹranko àwọn kankan wà tí wọ́n yẹ jẹ́ ńgbà kan nígbà àwọn wà kéékèèké ẹranko èyí jẹ pépà ẹranko wọn máa ń yín mú sí kúkú àgbàdo ni àgbàdo ara rẹ̀ ni wọ́n jẹ wọ́n sì ti kùkù lẹ̀ tó bá wa náà ti ń jẹ wọ́n ti jẹ́ nǹkan àwọn ẹran àti ìwárí wílé ń jẹ kó làwọn ń jẹ lánàá lóṣù báyìí kò sí tí wọ́n lè jẹ́lá wọ́n ń jẹ́gi ẹ̀rọ ń jẹ́gi ó ti ẹ́ yóò dá máa fẹ́nu sí gi ebi ń pa ni tó náà bá lè kán gidi jẹ́ igi yóò máa bu jẹ́ òrè ní jẹ́gi látara báyìí ẹ jẹ́ ká padà lọ́sọ́dọ̀ lọ́hùn ká túbá kákọ̀ wa méjèèjì tókè ká bẹ lọ́hùn bá nàbí ti sallallahu alaihi wa sallam àwọn àyíká àti gbọ́wọ́ sókè nínú àdúrà tó jẹ́ sí kí á gbé dókè dáadáa iná là yìí dáwà àfà àbẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ máa jẹ́ àánú fún gbogbo àìjọba wà ẹlẹ́mọ̀ pé kọ̀kan wọn mọ̀ ní rántí wọn àwọn èèyàn jíya ìwọ̀gbẹ́ ń jíya ọkàn wọn náà ọkàn fúra bọ́kàn wọn اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين